أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kí la fẹ́ bára wa sọ lónìí lọ́rọ̀ ayé alukur'an nìkan onímọ̀wò ọlọ́run sọ fún anabi pé kúl naba'un azim antum ani umuridun onírà anabi sọ fún ọ pé naba'un azim ìrógi ìró ńláńlá ni alukur'an yàtí pé ìró nípa ayé yín nípa ọ̀run yín àlámọ̀rí yín ọ̀rọ̀ yín bò ní ò ṣe ní bàjẹ́ bó làtìbọ̀tán yóò ṣe dáa bó o lẹ́ẹ̀tì rọrùn dé sí bó o ní ó ṣe rọrùn fún yín tó bá jẹ́ pé ẹ ti ní gbogbo information ìkíni òjò dáa fún yín àkọ́ni wa pàdé pé wà á ń tún àní òmùrìdù ó nítorí pé ẹ̀ ń gún rí kò bí tọ́lọ́hún darí yín sí tá a bá wo wàhálà tí mùsùlùmí kan ní sí àtiwọ́ náà tó ń gbọ́ mi ìmútẹ̀lé tọ́lọ́hún wí ìmáfúnyàn wàhálà ṣe ni èèyàn ò sì ní rí yanjú bọ̀rọ̀ ẹ já padà síbi tọ́lọ́hún wí ayé wọ́ọ̀dà ọ̀run yọ́ọ̀dà tọmọ wọ́ọ̀dà tàrọmọdọmọ wọ́ọ̀dà àwọn tó ń rọ́jú ṣe kódà tí wọ́n rò pé àwọn ò lẹ́sìn tó ẹ pé dọ́gbadọ́gba tọ́lọ̀ ni wọ́n máa ṣe wọ́n ń ṣe bí àwọn èbó ẹ rí i pé ń da fún wọn àwa tá a gbẹ́sìn lérí tá a tẹ̀lé ń tá a kọ́ ẹ rí i pé nira fún wa padà sí ń tọ́lọ̀ ń wí lónìí àyípadà ọba nù ayé tiẹ̀ náà asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.